four five six seven eight nine ten. Number one. Can I play? الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ìbéèrè alfa ni pé abẹ́rẹ́ àjẹsára èyí tí wọ́n ń fún àwọn ọmọ wa pé kí àwọn ọmọ gbà àbí àbí kí wọ́n má gbà kí n mọ ntí ẹ fẹ́ béèrè ń bẹ torí pé àwọn ò sí nípò ká mọ̀ bóyá abẹ́rẹ́ àjẹsára da àbí ọ̀dà àmọ́ báyìí pé níṣẹ́ halali ni abẹ́rẹ́ àjẹsára àbí àbí haramu ẹ a sọ pé abẹ́rẹ́ àjẹsára halali ni kìí ṣe haramu ẹ torí pé kí. èèyàn ọmọ ọ̀nà kan tóun lè fi dínà kárùn kan mọ́ sẹ́wọ̀n ẹ lákùn ẹja farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ yìí kò sínú tọ́lọ̀ ń ṣe léwọ̀ bí èèyàn ò ṣe ní fúnra rẹ̀ lọ dónú torí pé bóun bá dónú ó lè di kíni ó lè di bà bàbá ní ti yóò fi jẹ àjẹsára rẹ̀ ní ti halali ti bàwòfin ní mú un irú àwọn ọmọ kéékèèké táwọn ọmọ káwọn sá fún oòrùn yìí mo rò pé bọ́ba yìí pé tún máa bẹ̀rẹ̀ àjẹsára nu èyí wọ́n ṣe haramu ká má waste time ara wa bọ́tú mo rò pé ti ń fa gbogbo irú àwọn ìbéèrè báyìí torí pé abẹ́rẹ́ àjẹsára èmi mọ̀ lámọ̀dájú pé wọ́n ń fún yàn maka wọ́n ń fún yàn ní madina nítorí wàá máa fa máa béèrè báyìí ni pé léyìí ti ń jó dodo àwọn ọ̀tá islam kò sí ète tí wọn ò lè dá à ń wugbọ́ allahu alam bi hakikọ́tì pé bóyá ní nǹkan burú kan tí irú abẹ́rẹ́ yìí lè ṣe àmọ́ léyìí tó dájú tí mo wí fún yín ni irú àwọn ìlú tó jẹ́ lu àwọn mùsùlùmí aburú yẹ ọ̀ ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ àmọ́ àlẹ́ fi wé ti nàìjíríà ń gbòòsè pa àwọn náà wọ́n mójútó nǹkan ara wọn ti nàìjíríà yìí kì í ṣe mùsùlùmí nìkan ni ni mójútó ìmọ̀ràn tèmi lórí yìí ni pé tó bá rí báyìí àwọn ẹni tí ń ṣe ètò àmójútó abẹ́rẹ́ àjẹsára àwa náà ní mùsùlùmí nù wọn àwọn ni kẹjá fi ọ̀rọ̀ yìí lọ ìmọ̀ àwọn medical practitioners àbáwọn tí ọjọ́ gàá ní federal ministry of health ẹnìkan ò ní kó abẹ́rẹ́ kan wọ nàìjíríà pé wọ́n fẹ́ nìkan káwọn má mọ̀ ń pa ẹ̀ gbogbo wa náà lájọ wa nàìjíríà báwọn tọ̀hún ti wà ń bẹ àwọn tiwa náà ń bẹ ń bẹ àwọn yìí ní kí wọ́n mọ responsibility àwọn ìpè kíní ya ẹ̀fọ́ kan yín balẹ̀ yín mùsùlùmí irú èyí tí wọ́n ń gbà mọ́kà tí wọ́n ń gbà ní madina náà ni ẹgbàá alihamudulilayi. bí wọn bá ṣe ìfibátu pé ewu ń bẹ gbà àmọ́ léyìí nje ń jẹ́ halali àbí haramu kò sí ti ń jẹ́ haramu bí kéèyàn kọ́ sọ ara rẹ̀ níbi kí àrùn kan àbómi kọ́ má bàa mú àbí kọ́ mú ọmọ rẹ̀ lópin ìgbà tó bá ti ṣe pé ntí ta'ala alam na ẹjọ wọn ní àwọn kásùmọra kásùmọra pápá ìgbà wọn tó wà ní tọdúró kọdà ìjó. Ìdílé ìgbà ọ̀sán ayé, ìdílé ìgbà ọ̀sán ayé, láti sọ́yìn sọ́ọ̀bù wá ní ìsàlá àti ìṣe ṣé kí ẹni tó bá ti wà ní ìkọlù. ìbéèrè alfa ni pé anagba muhammad sallallahu alaihi wa sallam nínú hadithi tó lẹ́sẹ̀nlẹ̀ rọwá olùmọ̀ mujabir bin abdullah radiyallahu anhuma oni láàyè sọ̀lìyànna axadukun fi thawbin waaxidin walaysa cala caatiqihi min ridaa'ihi shay'un anabi ní kẹ́nìkan kan nù yín ọmọ kírun nínú aṣọ ẹyọ kan tó yẹ pé aṣọ ẹyọ kan tí ó fi bo ara rẹ̀ yìí kọ̀ wá ní sí nǹkan ní orí èjìká rẹ̀ ń bẹ̀ kí la gbọ́ yé ń bi eléyìí òun ni pé ihòhò tí ó jẹ́ dandan àdìsí yìí bá àwọn ọkùnrin wí kọ̀ọ̀kan àwọn obìnrin kakọ́ yanjú yìí hùn ibi tóbìnrin ó bò nù ọkọjá ibi tí ọkùnrin ó bò. Oho ọkùnrin ó lati láti bo látòrí ìdodo ó sì sọ̀kalẹ̀ sí orúnkún kéèyàn wá pé ẹ bá ń wá towel abẹ́ ẹ bá ń wá aṣọ òbora ọwọ́ aró ó bo ikùn ó bo òdodo ó bo òkè dodo rẹ̀ aṣọ òbora ó sì gùn débi tí ó bo rẹ̀ náà lè kírun bẹ́ẹ̀ láà. kò lè kírun bẹ́ẹ̀ níta anabi ń wí sallallahu alayhi wa sallam laysa ala atiqihi min ridaihi shay irú aṣọ ọ̀dàbúra báyìí kò gbọ́dọ̀ má sí nǹkan kan ní kíni léjì káyàn bẹ́ẹ̀ èyí tá anabi wí sallallahu alayhi wa sallam ibi àwọn yẹn wọn ń fa lọ tí wọn ń ya lọ òun làfa béèrè yìí pé séèyàn lè fi singilẹ́ẹ̀tì kírun nígbà pé singlet ó ní okùn kan tínrín tí tí ó wà léjì káyàn gbé sẹ́yìn náà ṣéyìn náà nù ànábi ní kí nǹkan kan sá ti wà ní èjìká rẹ̀ èsì lórí eléyìí ni pé bàbá jẹ singlet tó bo ìhòhò rẹ̀ tí ó fẹ́lẹ́ tó sì wọ nǹkan sí ìsàlẹ̀ àmọ́ pé singlet ò lè bò ó dé kò lè bò ó dé bò kò lè bò ó dé kún bàbá ti yanjú yíhun kọ láìfi bàbá yìí pé tó nínú kọmọ fìrí yìí náà kẹrùn kọ láìfi àmẹ́rì pé tí ẹ bá ṣe pé nǹkan mi bá ń bẹ́ ń bẹ́ kò sẹ́nìkan tí ó wàá wá mọ́sálásí islam ẹ̀ ṣe ẹ̀sìn tí ẹ̀sìn àìsọmọlúàbí kéèyàn wá pé mo kú ti mú àdìsí sẹ́ kọ́ wá pé singlet tẹ́rẹ́ ló kù tí èèyàn máa wọ̀ láti ilé rẹ̀ wá mọ́sálásí bó ẹ̀ wọ̀ọ́rùn kọ̀ wọ́ ọmọlúàbí ìsìláàmù eh, sì ní ẹ̀sìn anábì ọlọ́run tiẹ̀ ti wí eh, kudu zinatakum inda kulli masjidin so lè wọ yìí ń lọ bí sẹ́ bọ́ba ní ọwọ́ ọ̀run ọyẹ kọ́ wọ ibi iṣẹ́ náà àbí kọ́ wọ ọjà rẹ àbí kọ́ wọ gbogbo bí èèyàn ó ti gbá ah, àwọn ọ̀gbọ́dọ̀ rí mi báyìí ọyẹ kí ojú ó tì ọ níwájú ọlọ́run kọ́ wọ sọtọ́ dáa khudhu zinatakum ẹ̀ńdà àmọ́ nítorí tí àwọn èèyàn afáàfin àwọn afáàfin máa ṣàlàyé ẹ̀ báyìí ni pé ẹni tí ó bá ní ju singilẹ́tì lọ ń kọ́ kò sí nǹkan kan tó burú ń bẹ̀ kó ṣe kínni kó fi kírun àkọ́kọ́ ni pé kì í sasọ kan lòun fi kírun ànábi ní kéèyàn má kírun nínú kínni nínú aṣọ ẹ̀yọ kan kò sí bí singilẹ́tì nìkan ṣe lè wà lọ́rùn yàn tí ó nírun yọ wọ nǹkan kan sí ìsàlẹ̀ tí ó lè bo ìhòòhò ti ìsàlẹ̀ ó bá pé nu tó nínú tí singlet yìí ọ̀dẹ̀ jẹ́ ń tó wà transparent tá a lè máa rí ìhòòhò rẹ̀ kò sí tó burú ń bẹ̀ kí òfin kírun Allahu ta'ala Adam nípa lápá bíi ká tó kó bíi lórí ọ̀rọ̀ ìbolo yẹ ká bò lórí irun àbí irú aṣọ tá a máa wọ̀ lórí irun ká pàkíyèsí wá sí gbogbo ẹni tí ń bá máa wọ léèsì kírun ẹ dákun ẹni kéèyàn má máa dùnrún rẹ̀ sínú kànga fún rẹ̀ léèsì tí ọba ti níhò àbẹ́yìí tó bá fẹ́lẹ́ rí i pọ̀ wọ nǹkan kan sí ìsàlẹ̀ ọ̀rọ̀ léèsì nìkan kọ́ òbí yẹn bá wọ míì náà agbada ọgbọ́dọ̀ wọ nǹkan sísàlẹ̀ torí bí yẹn bá ti ń yan abẹ́síkí torí bí yẹn bá ti ń yan gbogbo ibi tí ọlọ́run ní kí a bò ẹ̀yọ kìí ṣe wọ̀ ní kéèyàn wọ ẹ̀sìn kíkírun o kìí ṣe wọ̀ ní kéèyàn wọ agbada kírun àmọ́ ń tà ń sọ ni pé gbogbo ń tẹ̀yìn ọba fi kírun ìhòhò rẹ̀ látòkè dodo bọ́ sísàlẹ̀ ojúgun orúnkún rẹ̀ ọgbọ́dọ̀ wà ní bíbò bíbò tá a wá wíyé wá sí ké mo kú ti fi nǹkan lé mo ti ṣe kíni mo ti fi nǹkan lé kọ́ o òun ni aṣọ tó bá ti fẹ́lẹ́ jù tẹ̀yìn ọ̀fi máa rí ntọ́lọ̀ ní abo ọ̀wọ́run inú àwọn mistakes tó ń ṣe especially àwọn ọ̀dọ́ mo rò pé a ti sọ́ńbì yìí náà rí òun ni ká wọ aṣọ tí o pé bẹ́ẹ̀ bá ti rò kú àbóforí kanlẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́yìn rẹ̀ lẹ́ẹ̀tì máa rí gbogbo ibi tọ́lọ̀ ní kí kéèyàn ó bo eléyìí náà wọ̀run o torí ẹ dákun inú májẹ̀mú síhà ìrun tí ìrun fi lálàáfíà òun ni kíni sítòrò làwòrà ká bo ìhòhò ẹni ẹ dákun ẹ já fiyèsí àwọn àárín wọ̀nyí ẹ máa sọ fẹ́lẹ́fẹ́lẹ́ ni àbáṣọ tá a mọ̀ pé ibi rẹ̀ ọ open bí agbádá bí ẹsìkí kárí ipa wọ nǹkan tẹ́sàlẹ̀ tí ò ní jẹ́ kí ó hò tọ́lọ̀ ní abo tí ò ní jẹ́ kí kọ́ hàn. àwọn míì wá ń bẹ tó ṣe pé àsìgbọ́ àbí àsìkéwútú ìsìọ̀rọ̀ anábìtú ń bẹ sallallahu alayhi wa sallam ẹnìkan ní sọ fún mi ń jó ní pé ẹnìkan àfa náà wọ́n pè é pé ó ní báwọn bá máa kírun o kó àwọn máa fly polo ni pé ọ ẹ ṣe tó ń ka polo yín lórí irun rúbáfà yìí ti ka tiwọn yìí ó ní ọwọ́ ọ̀run mo ní kí ló ló dé ọlá anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi ó ní nítorí pé anabi ní umirtu an asjuda ala sab'ati a'zumin wa ala akufa ṣaara wala thawba anabi wíbẹ lóòótọ́ sallallahu alayhi wa sallam amadanawo tó kún ayé náà ni pé ìsì ọ̀rọ̀ anabi tú ìsì ọ̀rọ̀ anabi gbọ́ inú ẹni tí ó pèrè láàfáà ló tú bẹ́ẹ̀ o kọ́dà tó pèrè ló ń sún náà ó ní káwọn èèyàn máa tún wọn máa na <laughs> polo lórí irun pé nítorí pé anabi ní ọlọ́run pa mí láṣẹ allah akufa ṣaarọ wàlá fawba bí n bá ń kírun kí n má ka irun kan kò kí n sì má ka aṣọ kò ọlọ anabi wí bẹ́ẹ̀ lóòótọ́ sallallahu alayhi wa sallam àmínú ọba ti jẹ́ pé kòkun láwọn àáfàá tó ti lọ láwọn àáfàá súnà pé wọ́n gbọ́ yé mi náà lè gbọ́ yé ni ẹ̀ ní fẹ́ rú àwọn nǹkan báyìí tì ní lọ́rọ̀ rẹ̀ torí tó bá ka gbogbo ṣùrù hadith yìí yóò clear bí bí ọ̀sán ni kílà nẹ́bí ń wí ń bẹ̀ ni pé má jẹ́ àfijù rí ó débi pé ọ̀fẹ́ forí kanlẹ̀ hadith yìí ni clear umirtu an asjuda ala sab'ati a'zumin wa alla akufa sha'ra wala thawba má fínjú débi pé ọ fẹ́ forí kanlẹ̀ àwọn Lárúbáwá ni wọ́n máa ń gùn bí anabuwa Muhammad sallallahu alaihi wa sallam ọwọ́ a máa ka irun rẹ pé kọ́ mọ́ bá yí ilẹ̀ ẹlẹ̀ tó fẹ́ forí kan àbí ọmọ wa ka aṣọ èyí gbogbo èyí wọn haramu ni gbogbo ẹni tí ọba agbada lọ wọ̀ ni jàlábíà ni tó pé níbi tó wá fẹ́ forí kan ọ̀fẹ́ ká sọ ni ọ́ kan bẹ̀ anábìlẹ̀ wọ̀ ni umirtu an asjuda ala sab'ati a'zumin wa alla akufa sha'ra wala thawba gbogbo ẹni tó bá gbọ́ lárúbáwá yé ní gínlẹ̀ kọ́dà bí ẹsẹ̀ àfa ntí ó tu nù ntí gbogbo àwọn àfa tu nù àmẹ́ rí ẹni tó bá yẹ pé ó jìmọ̀ ń bẹ ní ara tí ó sì wá pàtàkì jùlọ ntí àwọn àfa súnà tó ti lọ ọba jọ lójú irú àwọn wíkú yìí báyìí ò ní kò ní jìnnà torí pé kí ni ọkàn polo níbi mọ́kàsọ̀ rẹ pé ọmọ wọlé tá a nàbí wí nù. No àbí ń bo lèyìn ó ti ń bo bolo oògùn dé tí tí ó fi wá wọlé ńgbà wọn tiẹ̀ wá fúláì rẹ̀ ńgẹ ló ṣeé ṣe kí ọ wá tako níta ànábì wí sẹ́rí pé bẹ́yàn bá wà kíávùn ànábì ọmọ wí pé yàsọ́ tún ìwọ́n ọmọ wí fáwọn èèyàn pé torí kí kátàfà kà yìí ó súnmọ́ kọ́mọ yìí lẹ̀ ju káwa ṣe kínni káwa nà lọ bọ́ba wa nà òun ni bọ́ba ṣẹ̀ṣẹ̀ wa ń fọwọ́ fà pé kọ́mọ yìí lẹ̀ ọ wá fẹ́ kọlu òfin ànábì nù àmọ́ fílẹ̀ bí wọ́n ti ṣe bí wọ́n ti wọ̀ ọba nkankan jẹ́ kò sí àdìsí tó o sì ń ké ọba wí ẹ eléyìí ń kápá kíyèsí láyé ẹnìkan lọ́kọ̀ọ̀tì ẹnìkan fún mi bẹ́ẹ̀ láì ṣẹ̀ṣẹ̀ máa dárúkọ nípa báyìí ẹ dákun àfi sáwọn tá a máa wọ̀ lórí irun torí pé ìbò òhò ẹni lórí irun sharutun min shuruti sihhati salat wallahu ta'ala alam. number number four. Assalamualaikum. Alaikum salam. ìbéèrè mi ni pé èèyàn tó ṣẹ̀ bẹ̀rẹ̀ súnà nínú ilé kan ó wá já sí pé ìgbà tí ìgbà tó máa ń kí wọn bó ṣe máa ń ṣe sí wọn tẹ́lẹ̀ ó ti yàtọ̀ so nínú fámìlì yẹn wọn á fẹ́ gba ìṣe yẹn lọ́wọ́ ẹ̀ ọ̀nà wo ló máa gbà láti lè jẹ́ kí wọ́n yọ́nú sí pẹ̀lú àtàwọn òbí ẹ̀ méjèèjì láti lè yọ́nú sí. ẹ ẹ lọ́wọ́ sanfa lẹ́sìn dáadáa ẹ dákun alfa ní gbogbo ẹni tọ́lọ̀ ní kí súnà ṣẹ̀ṣẹ̀ yé tí àwọn òbí rẹ̀ sì ti mọ̀ pé lápẹ̀jú ẹ bákan ní máa kí àwọn tẹ́lẹ̀ àbírù nǹkan ní máa ṣe tí súnà sì ní kéèyàn máa ṣe naturally yóò lé lára àwọn òbí lóòótọ́ kéèyàn kàn dé lógìgì kó gbé gbogbo tóun ti ń ṣe fún yín láti ọdún mẹ́wàá ológun ọdún bẹ ọlọ́gbọ̀n ọdún bẹ pé kò sí yín mọ́ o kò sí òbí tí kò ní le lára rẹ̀ ẹ má jà tanra wa ẹ̀sìn islam sì ní ẹ̀sìn fitra ni òun ní ìmọ̀ràn láwa gba àfa pé àkọ́kọ́ ntí ká gbogbo ẹni ọlọ́run bá tẹ̀sẹ̀ fi súnà yé kọ́ mọ̀ ni pé ma wí fọlọ́n pé ọlọ́run ní jọ green tí ó gba súnà yìí kó lọ́wọ́ rẹ ma kó o sì ní lẹ́mìí bẹ́ẹ̀ sẹ́ríbọ́mọ èèyàn bá ti ní determination pé a ojú ọ̀nà mo ti wà yìí ojú ọ̀nà mo ti ṣe ni mo ti wà yìí bó ṣe wá gbé ayé tí ó rọrùn ọmọ wa wà àmọ́ sẹ́rẹ́ni tóun náà tí ò dá lójú pé à ah, bóyá afẹlẹ ilẹ̀ náà fa kí wọ́n fi kí wọ́n fi yọnu àjẹpọ̀n náà ti mọ̀ pé ojú ọ̀nà ló ń wà but from experience bí wọ́n bá ti gbà wípé a ah, ọláyé alhamdulilayi ọlọ́run ti ní mọ̀nà ọmọ wa irú mọ̀ràn tá a fa béèrè yìí ọmọ wa béèrè ìmọ̀ràn kínni ìmọ̀ràn bó o ní yóò ṣe rọrùn tó o ní ju sunna yìí lẹ̀ oríṣiríṣi ọ̀nà là máa wá fáwọn èèyàn mọ́ra a máa ń fi experience tó ń kálukú bàbá gbọ́dọ̀ àfa yìí náà níṣẹ́ o lè tún jẹ́kọ̀ fún báyìí lè mí ṣe o lè jẹ́kọ̀ fẹ́ lòmíì mọ̀mọ́ nù ẹni náà ń bẹ mọ́ṣáláṣí tó pé ní irú ntọ́lọ̀ ń fi bóun ṣe ni pé ntí àwọn tí wọ́n fẹ́ lè máa dọ̀bálẹ̀ fún bàbá wọn ò lè ṣe ń ṣe fún bàbá rẹ̀ ó níyàwó ńlé ó sì bímọ òun náà wàá lọ kó aṣọ tí bàbá bá lò pé ẹnì kan mọ̀ fọwọ́ kasọ̀ alájí o òun ni wàá fọ kò ní kò ní kó fún ìyàwó rẹ̀ náà kódà karamakumọlọ mo rò kó sọ fún mi débi pé tọ́ba rẹ̀ wọn àbí bákan tí àgbàlagbò ní lè lọ ẹ̀ǹkùnlé yọ lọ gbé tọ̀ yóò gbé gbẹ̀ wọn kò sọ́mọ kan tó ṣerú ẹ̀ fún bàbá òun rí àtàwọn tí wọ́n fẹ́ lè máa sùjádà nígbà àwọn kan bá ti wá gbé rìgímọ̀ dẹ́gbẹ́ rí bó ti ṣe sí yín ni yà ẹ sáfilẹ̀ torí bàbá mọ ìyàtọ̀ aha experience tẹnìkan ní sọ fún yín o pé òun gbogbo ń tí ọmọ kan ò ṣe fún wọn rí òun ṣe fún wọn fúnra wọn àwọn náà àwọn ni wọn dá àwọn èèyàn lóhùn wọn ti kẹsẹ kẹsì wọn mọ ṣàfilẹ ṣàfilẹ èyí òun ìmọ̀ ṣiṣẹ́ sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ wa a gbọ́dọ̀ bára wa sọ dodo ọ̀rọ̀ ẹlòmíì wọ́n máa ma ìlójútì tẹ́lẹ̀ ẹlòmíì wọ́n máa ma àṣà tẹ́lẹ̀ àwọn ò ní gbọ́ yé pé súnà ló ń ṣe pé ibi àlójútù rẹ̀ tó bí ó tó bí ó tó bá a dé lò àmọ́ wàláhi làzim from experiences ẹni tí wọ́n bá ti mọ̀ pé ah ọmọ yìí ó sì lójútì púpọ̀ wọn ò lè gbọ́ yé pé kí ló wá dé ah olójútì jù báwọn lọ ẹ wá sí tó ah wàláhi bó ti rí náà nù ọlọ́run ni ò fara mọ́ wọn gbọ́ yé àmọ́ wọ́n tí wọ́n mọ̀lẹ́lẹ́ kọ́ tẹ́lẹ̀ tí ò sí àdàbí tẹ́lẹ̀ tí ò sí ìlójútì ojútìtì fàgbàlagbà tẹ́lẹ̀ gbogbo ẹ̀ ní bẹ́ẹ̀ nu súnà súnà yìí kọ́yàn lásà èyàn ò ní kúnlẹ̀ fún yàn yóò sì pọ́nlé yóò sì mọ̀ pọ̀ pọ́n òun lé eléyìí inú àfáà tó béèrè béèrè inú àwọn mọ̀ràn wa nù inú mọ̀ràn eléyìí tí àwọn kan tún ti lò tó ṣiṣẹ́ òun ni pé ṣé lọrin ni ẹ wà wọ́n ti ẹ̀ jẹ́ gbogbo lẹ yorùbá ẹni káàjì mú yìí ọba yín mú kẹsẹ̀ tàwọn bàbá àwọn alájẹ àgbà àwọn fadilatu sheikh kamaluddin al-adabi rahimahullah ọlọ́nkọ́mọ́sá kẹwọn mo rò pé kẹsẹ̀ tì ní afúnkálukú gbọ́ ní ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn ó ti ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ lé gba ẹ̀rọ kan ẹgbọ́n táwọn alájẹ àgbà wí bàbá ní àtẹni tí tọ́ba fi tẹ̀ fún yàn tó fi dépò rùkú àtiwọ́ tí wọ́n rùkú ní fún ẹ̀jẹ̀jọ́ wọn àjọ ọlọ́run bàbá tí ọba wa gbọ́rú eléyìí hùn tí ó tún pé máa wá rùkú fún wọn sọ̀rọ̀ tó pọ̀ gbogbo kílípù ní fídíò kílípù rò pé jùsẹ́jú mẹ́ta sí márùn lọ èèyàn lè ka sórí ansẹ̀tì rẹ̀ o lè pé káwọn tí ọba lọ bọ ọba wọn sọ̀rọ̀ wọ́n lè má wí pé kí wọ́n fi hàn wọ́n àwọn èèyàn ti sọ fún mi pé ó ti ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ mo rò pé ìmọ̀ràn là ń fàáfà ẹlòmíì náà ń gbà tá a bá so eléyìí tán tó bá tún ní ọ̀nà míì àmọ́ àkọ́kọ́ ni pé ìwọ ti kọ́ gbà pé mo ti mọ̀nà sẹ́rí gbogbo kìí sọ̀rọ̀ eléyìí nìkan gbogbo bí téèyàn bá ti gbà pé èmi ò ní kó lérò eléyìí làákàyè ọmọ wa dé pé bò láṣìṣe àmọ́ bí ọ̀gán bá ti tó ẹgbẹ́sẹ̀ ń gun òdúró tẹ́lẹ̀ ntí ṣètọ́ ni ọkọ̀ ọmọ yìí fún ọ ni pé jùlẹ̀ o kọ́ bá a rọrùn àmọ́ bí yẹn bá ti gbà pé a ọlọ́run ò ní jẹ́ kí n tún rí njẹ́ ọ sọ nù mọ́ mo ti mọ̀nà àwọn ìgbà ńlá káyìn máa sí èyàn wà tún béèrè ìmọ̀ràn lọ́dọ̀ àwọn èèyàn náà ọlọ́run kò ṣe rọrùn fún àfa àti gbogbo wa náà ọlọ́run tí a lè àlàm náà. látọ̀dọ̀ àwọn obìnrin ó kọ́ lè bó ní is it permissible in Islam for a sister to go and visit a brother? which her father has already released for him but they have not made only which only is it permissible in a, hmm. in Islam no. for a sister to go and visit a brother mm. which her father has already released for him released but they have not him. make sitting <laughs> of awareness okay, uh, oh, eh, ah. so only and also no. they have performed every right okay. as the, the city the city Ìlọrin. ngbọ eh, ni wọn release rẹ ni ó jẹ́ kí <laughs> mo rò pé ìbéèrè um, ọ̀rọ̀ àgbẹ̀ ni gbọ́ Yorùbá eh, ọgbọ́ Yorùbá náà ló fi ló fi wí so that káwọn èèyàn fi náà tó bá gbé ọgbọ́ Yorùbá ẹ̀tọ́ rẹ̀ ni ká dá lóhùn pẹ̀lú èdè tí tó fi kọ́ tí ó bá yẹ pé kọ̀ wá gbọ́ kó pe attention mi lẹ́yìn ìgbà tá a bá parí eléyìí insha allah ta'ala ìbéèrè arábìnrin yìí ni pé bàbá àwọn ti yọ̀ǹda kóun fẹ́ ẹni tí òun fẹ́ fẹ́ ó tún wá ń béèrè pé sóun lè máa lọ kí kódò lè kí kọjá kíkí naam ntí ń sọ ọkùnrin dẹ̀tọ́ obìnrin dẹ̀tọ́ ọkùnrin òun náà ni yọ̀ǹda òbí sẹ́rí gbogbo nǹkan yòókù ń sọ̀pọ̀tì ẹ̀ ni kọ́dà bí o ti ní sàdáàkì kọ́dà bí wọn ò tí ì tẹ káàdì kọ́dà bí wọn ò tẹ́ǹtì sẹ́rí gbogbo àwọn yìí ń èyí tó ṣe pàtàkì gan abá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run òun ni pé àwọn òbí rẹ̀ pàtàkì jùlọ bàbá tó bí nígbà tí ń bá ń bẹ láyé tó sì jẹ́ mùsùlùmí òun lọ làṣẹ mo fọmọ mi fún lamẹyìn nígbà bàbá bá ti wí eléyìí ó ti di ìyàwó rẹ ẹnu àpèjúwe tá a kan mọ àbí àkíyèsí tá a máa pè ni pé a gbọ́dọ̀ tanra wa àwọn ọmọ yọ̀ǹda ńlẹ̀ yorùbá ìmọ̀ poríṣiríṣi kéèyàn ó ṣú pé ìyọ̀ǹda pé a fi fún ọ ni o kọ́mọ ìpè yọ̀ǹda pé ẹ mọ lọ́nà gbà ọ bá yá ẹ bá torí àwọn òbí mi-ín báwọn bá láwọn ti gbọ́ ní ti ń bẹ ní àníyàn wọn nù wal umuru bil maqasid inú sẹ̀ríà bẹ́yàn bá wí nǹkan kan jáde tó lóun ọ̀gbà lérò ètò ọ̀gbà lérò òun ni sẹ̀ríà lò òun ni bẹ́yàn bá ní mo bùn yín kíní ya mẹ́ mo yẹ báyìí wá sẹ̀ríà ó lọ tà fún ni ìwọ lọ́kàn wí pé ó bùn ó bùn òun ò ní tuma kankan kò ní tuma kankan pé mo bùn yín kíní àmọ́ iye báyìí ni ẹ mú a ọ̀tá ni wọ́n ń pè yín bẹ́ẹ̀ yóò nù so eléyìí nìkan ni kákan fi èsì tí ọba ti dárábìnrin yìí lójú àti arákùnrin yìí náà pé a bàbá yìí ti gbọ́ yé pé àwọn ti yọ̀ǹda ẹnu àìkàn tí ìsayẹyẹ àbí ìsan sọdá kìíní èyí ń ó lè lọ́ọ́ kí ó ti di ẹlẹ́tọ̀ rẹ̀ wàláhùtà àlà number two number two. sàlámù aleykum. ìbéèrè mi ni pé ìbéèrè mi ni pé èèyàn kọjá lọ níbi kan àsìkò magrebi wa tó èèyàn wá ya mọ́ṣáláṣí èèyàn kírun ìmáàmù yẹn wá ń ka fatia ọ wá sọ pé wàhálà lọ́ọ̀lì sẹ́yìn lè kírun yẹn tán àbẹ́yìn ó stop ẹ̀ ń bẹ̀ tí yẹn lọ kírun bò mí. akẹ́gbẹ̀wá ni màá. Eh, ìbéèrè tá a fa béèrè ẹ dákun ó ṣe pàtàkì púpọ̀ ẹ dákun ẹ dákun ìbéèrè tá a fa béèrè ṣe pàtàkì púpọ̀ tí inú tí ó yẹ pé ní ẹni tó sì là ń bẹ̀ ńlẹ̀ Yorùbá kéré irú àwọn mọ́sálásí báyìí kọ̀fẹ́ sádùúgbò tẹ̀ ti ní rí òun ní nísìnyí àfa níbi tí ń ti ń kírun tiẹ̀ tẹ́mi rẹ̀ balẹ̀ àmọ́ èèyàn lè nídìí àti lọ bì kan ó sì bá wọn tí wọ́n ń kírun mùsùlùmí yìí pé mi ò tí ì dé mọ́sálásí tiwa nígbà tí èsì àwọn ará bí mùsùlùmí yìí pé mọ́sálásí tiwa ni àwọn èdè bẹ́ẹ̀ bá dé bẹ́ẹ̀ ni a tó sin lọ́hùn èèyàn ọ̀yà yóò kírun náà ni ti sẹ̀rí àkọwà náà nù ju'ilatil ardu masjidan wa tahura gbogbo bí mìíràn bá ti bá mùsùlùmí àmọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà lóòótọ́ èyàn ó kírun tán fúnra rẹ̀ náà ni ó sọ pé sọlọ ń gbàrún yìí báyìí torí pé àwọn kankan ń bẹ tó yẹ pé ní ọlọ́run fi àwọn àlàmọ́t àwọn àmì kalẹ̀ wípé kóhun tó gba ìbáàdà o ọgbọ́dọ̀ ṣe báyìí ọgbọ́dọ̀ ṣe báyìí ọgbọ́dọ̀ ṣe báyìí bẹ́ẹ̀yàn bá ṣe gbogbo eléyìí tán bóyá wá tẹ́ ọlọ́run lọ́rùn àbíkọ̀ tẹ́ lọ́rùn àwòlẹ̀ sọ̀yún. So àmọ́ àwọn afọ́ sọ pé àdáwù wa ìbádàní sàkọ̀tọ̀ ànùhù sàkọ̀tọ̀ ànùhù òpin fatiwa tí mufti lè ṣe ni pé sóòtúnrún yìí kí àbò ní tún kí bí gbogbo ń tí ọlọ́run gbé kalẹ̀ pé ṣe báyìí ṣe báyìí ṣe báyìí téèyàn bá ti ṣe sàkọ̀tọ̀ ànùhù àdá kò tún ní tún kí mọ́ bí ọba sì ti pé kọ́mọ́ wa pé àkúmọ̀ bọ́yọ́ lọ́n ti gbà kọ̀ gbà á tí ọba ti pé èèyàn lọ kírun ní sinkọ́ sàlùwàlá wa ni wọn ẹ ọlọ́run pọ̀ bọ́yá ọlọ́run lè gbà á ah, ọlọ́run yẹ gbàrú òun bẹ́ẹ̀ kéèyàn má tanra rẹ̀ bálùwàlá ti rí ni àlùwàlá ń jẹ́ májẹ̀mú ìkéfà tí à ń jẹ́ rúkúnù orígun ọ̀kan jẹ́ májẹ̀mú ọ̀kan jórígun kátó wá kan fárúdù àbí wájibù àbí súnáni sọ̀láàtì nínú ntóye pé ní kọ̀bùlé ọ̀ràn bàdí ọ̀ràn àwọn ni arkan nta pápẹ́ ní kíni orígun bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ sárutu àbí èèyàn fi kọ̀bùlé gbálù àbí bàdí gbé kọ̀ọ̀ràn àmọ́ n ti jẹ́ rukunu àti sarutu wọn jọra wọn ìyàtọ̀ rẹ̀ nù fíkìw ni pé arukunu juz'un min al-ibada wa sarutu kharijun anha ẹnu yàtọ̀ wọn nù àwọn méjèèjì gbọ̀ngbọ̀n àwọn méjèèjì tí ó bá ti sí ìbáda ni ó lọ àmọ́ yàtọ̀ ni pé níta bá pè májẹ̀mú òun ò ní sí lára ìbáda yẹn yóò pèsèdì rẹ̀ ni yóò ti ṣáájú rẹ̀ ni àmọ́ ìta bá ní kíni rukunu juz'un minal ibad ara àbáda yẹn náà ni ó wà torí ẹ̀ la fi ní àlùwàlá ń jẹ́ sharutu qira'atul fatihati rukunun kéèyàn ké fatiha lórí ìran rukunun ni min arkani as-salat orígun òun ni tí kọ̀bùlé ọ̀ràn bàdí ọ̀ràn tí ó bá ti sí ìrun oníṣẹ́kíní owó ó tún kí òun lẹ́ẹ̀ fi ri pé fatiwa fikiru ni pé èèyàn ń kírun raka kejì ló tó rántí pé nké fati àwọn raka alakọ̀kọ́ kí ni ó ṣe yóò sọ raka ẹlẹ́ẹ̀kejì ń di raka alakọ̀kọ́ raka alakọ̀kọ́ ń ò nítumà ìtumọ̀ ẹ̀ nu àbí ọwọ́ àwọn raka kejì ló rántí pé òun ò rúkú ní raka alakọ̀kọ́ rúkú náà rúkú náà mẹ́ni àrùkà gbogbo èyí ń bí a ah, ẹ mọ kí lọ bá yá ìforíkanlẹ̀ lẹ́ẹ̀mejì ìforíkanlẹ̀ lẹ́ẹ̀mejì ọ̀ràn o yóò ìgbìnà irun tí ò ní fatiha yóò ìgbìrọ yóò ìgbìnà irun tí ò ní rukun yọ wá ẹnu àǹfààní tó ní ni pé kò ní ìdíkọ́ sẹ̀sẹ̀ tún kọ́ mọ̀ ṣe tún rùn mí bẹ̀rẹ̀ yọ wá sọ ẹ̀kejì abẹ́ kẹta tó ní gbogbo ẹni yọ sọ di raka alakọ̀kọ́ kọ̀bùlẹ̀ àbí bàdí tí ó wá sí lẹ́yìn ìgbà ni torí pé kíni ó ti ṣe àwọn nǹkan kan tó lékún nùrún àmọ́ pé irun tí ó ìgbìnà yìí ó forí kan lẹ́ mbẹ́ ó rùkú mbẹ́ ó dúró mbẹ́ gbogbo yìí ń ní àlékún tí bàdí lè wá ràn àmọ́ bàdí ò gbé kíni ẹ́ kò gbé rúkúnú kọ̀bùlẹ̀ ò gbé ibi táwọn ń lọ ni pé ọ̀rọ̀ fati àlàáfà wì í bẹ́yìn ọba ké kọ́dà anabi tiẹ̀ sọlá sọlá tali man lam yakra bi fatiha til kitab la sọlá ta anabi lẹni tí o ké fatiha kò nírun ẹni tí o ké fatiha kò ségini kò nírun ìbéèrè táwa abira wa ni pé ńjọ́ta anabi sọ pé ẹni ọba ké fatiha irú fatiha wo la anabi ń Hmm? irú fati àwọn lànàbí ń wí kọ́ra bẹ́yàn lọ́lẹ́ kí wọ́n yẹ kó lè dáhùn yìí ìyẹn ni pé fati àti jìbìrìlù ké fóun tóun náà ké fún abubakar sidik àti umaru táwa náà gbọ́ lónìí ipa nàbí àmọ́ pé wọ́lá dọ́ọ̀lìn fati àti ànàbí ń nù o tọ́ bẹ́ẹ̀ bá ké fati àmì ẹ́ ó ké fati àmì. Eh? yàtọ̀ fún fatia yìí kí ni ìdájọ́ rẹ̀ kò ní kò ké fatia ẹ̀ sẹ́wọ̀n àfa ìtumọ̀ ẹ̀ ni pé kò ké anabi silenti ọba ké fatia lásọ látàlàhù kò nírun ẹ dákun ntọ́ yẹ kí gbogbo wa ká ká torí ká ká ká ká ká forí korí ká wógun sí ilẹ̀ yorùbá ni gbogbo ìmọ̀mù tó bá mọ̀ pé wọ́n tíré nìhun tíré nìhun bọ́ọ̀dì yóò dúró kó fún rẹ̀ step down wàláì ntí mo fi wú bẹ́ẹ̀ yín sọ bẹ́ẹ̀ fún yín tí ẹ di méjì anabi ni yusalluna lakum fa in ahsanu falakum walahum wa in asawu falakum wa alayhim gbogbo àwọn táwọn ọmọ pé ebó ah, náà ló pe láàfa olóhùn nílé àwọn ọmọ tí ń jẹ àwọn sì ń kírun lẹ́yìn rẹ táwọn ọmọ falahum wa alayka ọrùn tiẹ̀ ni gbogbo ẹ wà àmọ́ yìí wọ́n bá wọ́tọ́ mọ̀ pé ìkékùké ní kétọ́ wa lọ tó lẹ́yìn ẹ o òun tó ń lọ́lọ́ jùrùn ara tiẹ̀ sínú inú kudu tiẹ̀ ni ó ju sínú kudu pé kódò gbé lọ bọ̀tí islam rọrùn púpọ̀ gbogbo ẹni tí ó mọ̀ tóun tó lẹ́ ah sóun ló gbé rẹ̀ síwájú wípé ẹ eh, ẹ eh, òun tó ṣáájú làwa fi tẹ̀lé ń. Eh, àmọ́ ìwọ̀n kọ́va àwọ̀tọ́ ọba ti mọ̀ gbogbo láhánù àsìké tọ́ba ti lè tiẹ̀ yí túmọ̀ padà lọ́dọ̀ gbogbo àfa ọba àwọn jẹ́ èdè lárúbáwá sì lọ́lọ́run fi sọ alukur'an karimu kalẹ̀ kéèyàn ọ̀dàn nísìnyí kọ́rọ́ ọmọ lárúbáwá kan kó pè é kó pè alhamdulilayi alihamudulilah bóyá yọ gbọ́n tó ń wí torí yìí ò sínú èdè tiẹ̀ alihamudu kò sínú èdè kò sínú èdè tiẹ̀ alihamudulilah ló ń gbọ́ yé yóò bá sì kọ́ ló ń fi sọ Kùránì kalẹ̀ èèbó kọ́ ló ń fi sọ Kùránì kalẹ̀ torí ntí ọ ọlọ́mọdé ṣètọ́ ni ó lò wá ntí ọ náyàn ní ọ̀sẹ̀ kan bó ti lè wù kí èèyàn dọ́ọ̀lù tó wọn gbà fi kọ ní fatia fún ọ̀sẹ̀ kan àti bá a ti pè wàláyé ọmọ tọba fẹ́ mọ̀ ẹlòmíín wa ológun ọdún ogójì ọdún ọgọ́ta ọdún bá a ti ń ké náà nù bá a ti ń ké náà nù ọlọ́run yìí sọba kò gbọ́dọ̀ má gbà o ẹ má jà wa o ọlọ́run yìí sọba kò gbọ́dọ̀ má gbà bá a bá ṣe bó ti ní a ṣe gan a ṣẹ̀ṣẹ̀ tún wá bẹ̀ pé kọ́ gbà ni bọ̀dẹ́yìn ọba ti ṣe bó ti ní ó ṣe kọ́mọ̀tàn rẹ̀ ọlọ́run yìí sọ ba kọ̀ gbọ́dọ̀ mọ́ gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nípa báyìí èyí tá a fa wí yìí ah, èyíkéyìí téèyàn bá ṣe ń bẹ́ẹ̀ mọ́síláhà ni ó wò yìí tó wọ́n bá ṣe àmọ́ gbọ́dọ̀ tún rùn kí irun wà lálẹ́ náà irun alhamdulilayi rabbil alami alami kò sí alami nanu kurani alami kò jọra wọn. òun ni pé kéèyàn bọ́tọ̀ bá ti mọ̀ bẹ́ẹ̀ ó tún kínni ó tún bọ́tọ̀ mo ní irú yìí tá a fà béèrè mọ́síláhà ni yóò wò ń bẹ́ẹ̀ torí béèrè tá a fà béèrè ni pé sí lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni kóhun ó kó lórí irun lẹ́yìn wọn kóhun ọmọ lọ dá tòun kí ọ̀kan tiẹ̀ ń bẹ tá a gbọ́dọ̀ clear béèyàn bá dárú irun bẹ́ẹ̀ kí kò gbọ́dọ̀ kí mọ́sálásí nígbà tí wọ́n ń kí jàmbá kan lọ́wọ́ ọ gbọ́dọ̀ tó lé ọ gbọ́dọ̀ wá lọ mú angu kan mọ́sálásí bẹ́ẹ̀ bá ní súnà ló ń gbọ́ yé débẹ̀ ìgbọ́kúgbọ́ lọ gbọ́ yé àmọ́ lẹ́tọ́ àti lọ lé tiẹ̀ àbíbì kan ọ̀lọ́kẹrùn àbí ńgbà wọn bá kí tiwọn tán bẹ́ẹ̀ bá rí i pé mẹ́mbà bẹ̀ anil munkari ni pé ńgbà wọn bá rí mi pé mo jáde mo wà ń pọ̀ ẹni tí wọn lè béèrè pé sí òsì tẹ jáde lẹ́ẹ̀kan alájì tátúnṣe ọwọ́ àṣeéṣe jade kún orí pé ọ̀jáde àmọ́ tó báyìí pé wọ́n tí wọ́n ti ń sọ tẹ́lẹ̀ ni pé àti wí pèsè mọ̀túnmọ́tọ́ mọ̀ ń ṣe òun bàbá ọlọ́mọ náà ni <laughs> reality ni ń sọ fún yín tó báyìí pé rú yíhun ne ìwọ́dà níyàn náà fìlà wa ké fati àti ẹ̀jẹ̀jẹ̀ lẹ́yìn rẹ̀ kọba sálámà ọlọ́tún tiẹ̀ kí ìsìláàmù yìí ṣe ẹ̀sìn tí a ní wọn alimasọ́lẹ́hu wa alimafasid inú kọ̀wáìdù asasiya fi sẹ́ríà òun ni alimuwazanatu bẹ́yìn alimasilahati walimafsa lẹ́yìn tí ó sì bá nǹkan kan jẹ́ nú ẹ̀sìn àpé ọ mẹ́nẹ́jì irun rẹ bẹ́ẹ̀ àti kínní ló ni àti kejì ló ni ìwọ gbà pé wọlé o. Wole, àmọ́ ìtàkọ́kọ́ nìtọ́ bá wà ń po ẹni tó lè ṣe náà yohanil munkar àǹfààní rẹ̀ ni pé wọ́n nìkan kọ́ mọ séèfù run tiẹ̀ mọ́ bóyá ó séèfù run ọ̀gọ́rùn yìí náà àwọn náà ó lè pa ìmọ̀mọ́ ẹ̀dá kan ẹ̀ bá wa wá nǹkan ṣe sí kínní àbí bẹ́ẹ̀ kọ́ káyan náà ìbí fún yín àti mùtírà àwọn mọ́sálásí tí wọ́n ṣe bẹ́ẹ̀ ẹnu tí ó dìjà ni pé bí wọ́n bá lò dé kínní kí náà ìbí ó pòun ní gbàtí náà ibi náà ẹ bá sì jọ gbọ́ yé pé ẹ máa kí wákàtí márùn tí yín o kò nídìí ẹ máa lọ gbogbo ro àwọn kan báyìí yóò yanjú rẹ wàláhu ta'ala a'lam naam naam àti àdẹ́nìkan lóhùn lẹ́ẹ̀kan ẹ má bínú pé kó ń kálukú dóde yọ̀dà bí ìyànjẹ ẹ naam. ok jẹ́ n ká obìnrin béèrè pé does she does sharia permit women to barb their hair with their husband's permission. ok mo rò pé mọ́lá fata yìí ni wọ́n béèrè béèrè náà ń jẹ́ ẹjọ́ tẹ́lẹ̀ nípa àwọn obìnrin ní àwọn fẹ́ gẹrun àwọn àbí náà lárábìnrin yìí náà béèrè ìgẹrun fún obìnrin ntí ó determine kí ni ìdájọ́ rẹ̀ òun ni kí lọ́jọ́ fẹ́ gẹrun gbogbo ẹni tó bá fẹ́ gẹrun lil ilaj lil ìlàj láti tọ́jú ara rẹ̀ ìyẹn láti ṣe wòsàn fún ara rẹ̀ lọ́nà kan àbọ̀nà mi wọ́n ní àfi kí ẹ fa àbí kẹ ẹ gé irun yìí o èyí ń kò sí ìlàfo ń bẹ pé gbogbo ntí ọba jẹ́ ìlàjù tí ẹ bá ti ṣe pé nǹkan haramu wọn fẹ́ lò islam fààyè ìlàjù kalẹ̀ bóyá obìnrin tí nǹkan kan bẹ ní orí rẹ̀ yóò ní ìdíwọ́n fóògùn sí àbí nǹkan kan èyí tó bá ti jẹ́ àìláàjù dé kọ̀ láìfi ń wá wòsàn sí àrùn tí ń ṣe nù àmọ́ èyí tó bá ti kó ní àìláàjù yóò máa bọ́ sábẹ́ láàánà lọ́hùn mọ́tàṣàbíhátì bẹ̀rẹ̀jálì mìíràn nìsa anabi níbi dandan ọlọ́run ìbínú ọlọ́run kọ́ bá gbogbo obìnrin tó yẹ pé bọ́kùnrin ti múra ní wù nínú àdánwò tó kọ́ ayé lónìí nísìnyí jàlábí àtà mọ̀ pọ́kùnrin ni ma wọ̀ ọ̀lẹ́ńtẹ̀ láàfa àwọn obìnrin náà ń wọ̀ nísìn yóò tún wá wọ̀ lọ jímọ̀ irú àwọn ìborí táwọn àfa máa fi borí ní saudi maka ẹ̀rí ẹ̀rí obìnrin mùsùlùmí kan kọ́ darú ẹ̀ borí rí ma máa tẹsẹ̀ bọ́sẹ̀ nàìjíríà yìí bíi pé kíní pupa tí ó di pé obìnrin wa ń fi ń dà borí ní nàìjíríà tiwa yìí àwọn tó ní ń jò lẹ́rí lórí obìnrin ọ̀ṣọ́ ọkùnrin ni àwa wa débi nísìnyí obìnrin wa wọ jàlábí ọkùnrin tí ó fún àsakasa wọn tún wá gbé gutira táwọn àfa tí wọn máa dà borí obìnrin ni tó ń dà borí nàìjíríà nísìnyí gbogbo obìnrin tí wọn bá ń dárò eléyìí wo ibi dandan ọlọ́run ànábì ni wọn máa bá ntọ́ba ti clear pé ọkùnrin ni máa ṣe nǹkan báyìí ọkùnrin ni máa múra báyìí ọkùnrin ni máa rìnrìn báyìí èèwọ̀ ni kóbìnrin ó rí irun bẹ́ẹ̀ kọ́ wọ́rù nǹkan bẹ́ẹ̀ kọ́ múrù múra bẹ́ẹ̀ bákan náà lọkùnrin náà gbogbo ọkùnrin tí ń dirí tí ń lutí ìbínú ọlọ́run lòun náà wá anabi ni gbogbo ọkùnrin tí ọ̀sọ́ obìnrin àbí bóbìnrin tí ń sọ̀rọ̀ àbí bóbìnrin tí ń rìn ní ń wu òun náà ní ń ṣe la'anahullah ibi dandan ọlọ́run ìbínú ọlọ́run kọ́ máa bá nípa báyìí kárábìnrin yóò wo èyí tí ọba jẹ́ ń bẹ̀ èyí tó bá yẹ pé fún wòsàn ni kò láì fi àmì èyí tó bá ti jẹ́ pé ọtún rò pọ́ náà sọ́kànnù ọwọ́ à ń fi kún nísìnyí pé pẹ̀lú yọ̀ǹda ọkọ̀ onírú yọ̀ǹda báwọn lọ́wọ́ àwọn kankan bẹ tó ipọ́ lọ́run ló ní yọ̀ǹda rẹ̀ ni ọ sọ pé ti tẹ́ mi lọ́rùn tọ́rẹ́ lómi máa gbogbo ní tíyàwó òun bá ṣe bóun náà lòun hàn àwọn kankan bẹ tí ọ ti irú ìyàwó rẹ̀ ọgbọ́dọ̀ múra bí ọkùnrin ọlọ́run ti gbé òfin yìí ń kalẹ̀ èyí tí wọ́n lè yọ̀ǹda lè yí tọ́lọ́run ti yọ̀ǹda generally sẹ́wọ́n kí bọ́lọ́run bá yọ̀ǹda nǹkan generally kì í ṣe pé dandan ni gbogbo owó ṣe irú yìí ń ni pé bí wọ́n bá wá fẹ́ ọ̀yọ̀ǹda bọ́ bá sì fẹ́ ọlọ́ọ̀fẹ́ kíyàwó rẹ̀ ó ṣe àmọ́ ẹnìkan kan lẹ́tọ̀ àti yọ̀ǹda tọ́lọ́run lóhun ọ̀yọ̀ǹda kọ́dà gbọ́jọ́ kọ obìnrin yìí wàláhùn salamu alaikum adágún gba ọ̀rọ̀ akíkọ ni mo fẹ́ bèrè náà ó ṣẹlẹ̀ pé ní ẹni tí èèyàn sọ fún pé ní àjọ méje ló wà nínú sẹ́ríà islam láti pé kí n ṣe akíkọ ọmọ ọ wá ní pé òun ọgbà pé ní mọ́kìfù Imam lè rí ọ̀rọ̀ ni pé ní àwọn gbọ́ pé ní ìyẹn lè ṣọmọ ní jọ́mẹ́jọ gbèsò irú yẹn báwọn tí wọ́n dẹ̀ ṣàlàyé fún ṣàlàyé fún pé ní ẹ̀yìn ìjẹ́jẹ́ máa instances wà nínú Quran àti kò rẹ̀ gbọ́ Ọlọ́run gbọ́ náà gbé ní tẹ́wọ́n ṣe náà nù tọ́ lábẹ́rẹ́ ìdílé yìí gbé ní àtúntò sọ fún gbé ní tó keje yìí náà hmm. èèyàn pe àwọn aláfa ìjọ pé ẹ wá bá a sọ pé agbó kọ́ ọmọ jáde ó sì lóun ọ̀gbá náà gbé báyìí náà bó ṣe ṣe náà nù ẹ̀ẹ́dàkùn kí nìkan tí wọ́n lè ṣe rí wẹ́ni báyìí kí wọ́n dà fílẹ̀ kí wọ́n máa wú náà rí. Eh, àkọ́kọ́ ká dáhùn ìbéèrè tá a fa àfi kan ìpè kí ni nǹkan téèyàn lè ṣe téèyàn lè ṣe ànábì ti sọ sallallahu alayhi wa sallam man ra'a minkum munkara falyughayyirhu biyadihi fa illam yastati' fa bilisanihi fa illam yastati' fa biqalbihi. ntẹ́ni yìí ṣe munkaru ní ti ọ̀dà ni àwọn bá ń sọ fún yàn pé báyìí la ànábì wí ànábì tọ́lọ́run sáyé sallallahu alayhi wa sallam tẹ́lẹ̀ wí gbogbo ẹ̀ fún tí ọ̀gbọ́ munkaru náà ntí ọ̀dà ní í ṣe o anabisi lẹni ọba ríru bẹ́ẹ̀ bàbá wa ń pọ̀ agbára fali oga yeruhu bìyàdì lápèjúwe bọ́ba yìí pé ọmọ téèyàn bí ni àbí ọmọ sẹ́yìn ni àbẹ́nìkan téèyàn láṣẹ lórí ẹ̀ yọ̀dà mo fàṣẹ sí ìjọ méje ni ọlọ́ ṣe àkíkọ̀ èèyàn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ anabi ni a ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam fa ilam yastati ẹni tí ọba ti wá ní agbára yìí kílókù fàbí lè sáà nìyí òyìnlẹ̀ ìtẹ́ ilé ìtẹ́ ti ṣe fún ni pé ẹ sọ fún ẹ fa hàn yín ṣàlàyé fún ẹ pẹ̀lúmí náà kó tún sọ fún bẹ́ẹ̀ yàn bá wá lágbára yíhun fàbí kọlbìhì kọ́fọ́kan rẹ̀ kọ́ èyí ń lọ̀pọ̀lọpọ̀ gbọ́yé irú fífọ́kan kọ́ wọn àgbọ́dọ̀ tún rí ọ níbi irú ọmọ bẹ́ẹ̀ kọ́ apọ̀ nfọkàn rẹ̀ kọ́ irú ìfọkàn kọ́ ni pé ọ̀sọ́ jáde àmọ́ actions rẹ̀ ṣó o pé. So, ní tí wọ́n ń ṣe yíò kọ̀tẹ́ ọlọ́run so àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí anabu muhammad sọ̀rọ̀ sọ́làm tó là kalẹ̀ lọ kọ́lọ́n kọ́ mọ́sá sàmànà ru ẹni báyìí náà ẹ̀tẹ̀ wá rí ẹni yìí lẹ́yìntàwù kánà màlìkì yàn xàkọ́ torí pé ńgbà táwọn èèyàn bá fẹ́ ṣe òjòrò ni wọ́n wàá mọ̀ pé màlìkì wí ẹwúfẹ́ nu wọn ní àwọn tí málìkì wí pọ̀ ẹ́ kọ́ gbìyànjú kọjọ́ mọ lẹ́yìn sẹ́ríńjọ́ tó bá ti jọ́ mọ lẹ́yìn mọ́ málìkì ẹ̀yin kẹ́ kìlọ̀ <laughs> má kò má jọ́ fún ma torí mọ́ málìkì èso ń fẹ́ nu màkọ́lá olè imáàmù malik tọ́pọ̀lọpọ̀ wá ń sì gbọ́ lónìí ni pé alimamu malik minich òun ni pé bá a bá kò sí iyèméjì pa anabi ní lè sá bẹ́ẹ̀hì ìjọ keje kò síbi ẹnìkan ti tújọ keje sí ìjọ kẹjọ hatal imama malik kọ́dà imam maliki imam maliki gun òtú kínní kò tújọ keje síjọ kẹjọ o mada kọ́la malikun òun ni pé a ìjọ keje ení èjì ẹ̀ta ẹ̀rin ọ̀dà àkàpéjọ méje àmọ́ mọ́ta bá bí lọ́sàn-án kò sóòrù ń bẹ̀ ẹjọ́ ntí maliki wí nù o, ẹlòmíì ọmọ ntí maliki wí gan má lónìí bí eke maliki lóníjọ méje túmọ̀ mẹ́jọ ni ìṣtihadu maliku ni pé tá a bá bímọ lọ́sàn-án nísìn torí nínú ìsìláàmù ọ̀sán lọ́sàájú àbóru òru ọmọ tá a bá bírọ àsìkò tá a wà yìí nísìn òru ọjọ́ sunday yìí ti lọ àbí ní maliki gbọ́ yé pé àbọ̀ ọjọ́ nù yìí wọ́n ṣe ọjọ́ lóku wa sọ pé láàyò adu yawmu wiladati ẹ má wulẹ̀ ka ọjọ́ tí a bí tọ́ bá jọ sàn torí pé a bọ̀ ọjọ́ lọ́jọ́ lójú Málíkù ìpè ọ̀sán òru yìí ti lọ nísìnyí bí babalẹ̀ kábàáhùn nísìnyí bóyá mẹ́fà àtààbọ̀ ni ni ó padà jẹ́ bọ́dí ìṣtihádù ti ìmáàmù Málíkì nù ìṣtihádù gbogbo àwọn tó kù fẹsẹ̀ rinlẹ̀ jẹ́lẹ̀ yìí torí pé ní bá nẹ́bù muhammed sọ̀rọ̀ sọ́là bá bá wọ́n bá sọ̀rọ̀ ọ sọ̀rọ̀ sí àtẹni ọmọ fíkíw àtẹni tí ọmọ fíkíw àtẹni ọmọ ìṣíádùn sí àtẹni tí ọmọ ẹni wọn bá kéwúdé bíi táwọn mẹ́lìkì kéwúdé tó mọ̀ kó rú ṣáájú ọ̀sán ni wọ́n ronú rú èyí tí mẹ́lìkù rò yìí àmọ́ naturally ni pé bí wọ́n bá wí fún ọ nísìnyí pé ẹ wá gba appointment letter ńjọ́ méje òní ìwọ lọ ńjọ́ mẹ́jọ kọ́ wa sọ fún wọn pé mẹ́lìkì ni a mọ̀ mọ̀ ká ọjọ́ tí èèyàn bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn tọ́jú lẹ́tà àwọn kalẹ̀ dẹ́ ọ́ àbí wá fún interview torí bẹ́ẹ̀ bá wí báwọn dé bẹ́ẹ̀ fáwọn èèyàn bí ọ̀rọ̀ ayé wọn wọn ò ní yé tanra wọn mọ lo sábì yìí ti ń túmọ̀ mẹ́jọ ń bí ọ̀rọ̀ àkíkọ̀ nìkan níjọ́ tán bá invite rẹ fún interview sẹ́ ọ sọ fún wọn pé ẹ̀yin ọmọ lè sábì yìí ni níjọ́ tẹ wí ni àní kájọ́ náà torí náà bí wọ́n bá wa tún interview ṣe ti fún ọjọ́ òun so ẹ mẹ́jà tanra wa islam ọgbẹ̀ tán o nígbà tí yẹn bá wa ní máìlìkì wí eléyìí gbogbo ntí maliki wa wí kẹrin kọtẹ́lẹ̀ hmm? àbí <laughs> máìlìkì ò ṣe sáwìrì àbí èyí ò dájú aha so ọlọ́run ọ̀sán ni wa o. ọjọ́ ti lọ bóyá sọ́dọ̀ àwọn obìnrin. bẹ́ẹ̀ so ó ní ó ní àwọn ọkùnrin pé wọ́n máa ń da àwọn sísítà bí atorí kó wọ́n rí wọn kó wọ́n máa ń da kí wọ́n máa ń jàǹbá wọn látàrí pé wọ́n pọ̀ tí wọ́n wá àfa so pé kí ni ẹ fẹ́ sọ nípa ó ní kí ló kí ló dé tó fi ń ṣe bẹ́ẹ̀ ah. ó béèrè ni. <laughs> so lábẹ́ ilé tó fi jọ yẹn ó ní ọkùnrin tí ó sọ fún ìyàwó ẹ̀ pé tó tẹnu ẹ̀ jáde pé òun ní girlfriend ṣé obìnrin bẹ́ẹ̀ ló torí ẹ̀ kọ́ lẹ̀. ìbéèrè arábìnrin yìí ní mọ̀ba àsìkò tó kù ní kúkú àkọ́kọ́ ni pé àrọwà ẹ̀ dákun ní ti ń dun arábìnrin yìí ni ó sọ síta mo sì rò pé ń tọ́ sọ yìí ó gbẹnu ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹgbẹ́ rẹ̀ náà sọ gbogbo ẹni tí ìrọ̀lẹ́ yìí bá ń sẹ̀ sí lọ́wọ́ ẹ dákun ẹjá bẹ̀rù ọlọ́run o pàtàkì jùlọ ẹ bẹ̀rù ọlọ́run lára àwọn sisters onísúnà ẹ má jẹ́ kí kẹ́ ẹ ṣàbòsí fún wọn kí wọ́n ké pọ̀ lẹ́yìn lórí ọlọ́run ọ̀ dáhùn o anabi ni itaki da'awat al-mazlum fa innahu laysa baynahu wa bayna allahi hijab ntí mo fi single wọn out ni pé àwọn sisters wọ̀nyí àwọn èsì ẹni tí ẹnìkan máa súfe fún títì pé bẹ́lẹ̀ ìbá filẹ̀ bí ó rí méje ó súfe sí ìwọ tí wọ́n wá fọkàn tán pé gẹ́gẹ́ bóbìnrin yìí ti wí ẹlòmíì ó torí pé bóyá tún ti rẹ́ lòmíì tó lẹ́wà jù lọ àbótí rẹ́ nìkan tí tó sì ti fi lọ́kàn balẹ̀ ó gbóru eléyìí tí irú obìnrin bẹ́ẹ̀ tọ́ba képọ̀ lọ́hùn pé a lamẹ́yìn bòun sí àwọn ọ̀sọ́ báyìí ẹ má jẹ́ ọ jásí pé dáwàtul mazlum tá a nẹ́bi ní laysa bainahu wa baina Allahi hijab ẹ dákun arọ wa lápá o gbogbo ẹni tí irú eléyìí bá ń ṣẹlẹ̀ sí torí mo mọ̀ pé ntóbìnrin bá fi lè kọrú nǹkan bẹ́ẹ̀ jáde ń ṣẹlẹ̀ ni ó sì ń dùn ni ọlọ́run ò ní kò ní ṣe wá ló ń jàǹbá ntẹ́yìn ọtí ẹ̀ máa rántí ni pé kéèyàn máa fi rora rẹ̀ wò anabiwa muhammed sallallahu alaihi wa sallam kọ́ wa lẹ́kọ̀ọ́ pé bọ́ba ṣe díìlì pẹ̀lú obìnrin kan fi rora rẹ wò òun níjọ́ tọkùnrin kan wá tó ní wa anabi yọ̀ǹda fún un kó ń ṣe sí náà èsì wo la anabi fún anabi níjókòó bó o ní sẹ́ o lè yọ̀ǹda fẹ́nìkan kọ́ bọ́ ọmọ bíbí rẹ̀ ṣe ntọ́ lọ́wọ́ kí n yọ̀ǹda fún ọ yìí ọlọ́run ò ní jẹ́ àǹtí rẹ̀ ń kọ́ ọ ní a láyé ìyá rẹ̀ ń kọ́ ah ọlọ́run anabi ni eh, kọ̀sẹ́ni tó bá ṣe ń tó wí àbíkọ́jẹ́ yẹ nìkan àbíkọ́jọ́ mẹ́ nìkan àbíkọ́jẹ́ gbẹ́ nìkan àbíkọ́já burú ẹ nìkan báwọn ò ti fẹ́ níbí wò ó ti fẹ́ báwọn tiẹ̀ ń àwọn náà fẹ́ kéèyàn náà ó rò ó bábúrò tiẹ̀ náà wọ́n bá ṣe bẹ́ẹ̀ fún àbọ̀mọtọ́ bá bí ni wọ́n bá ṣe bẹ́ẹ̀ fún ẹ eh, ìyẹn tún máa jẹ́ kéèyàn máa bẹ̀rù ọlọ́run ọlọ́run kọ́ mọ́ sàṣàmánà wa o. Nah ara ọjọra wọn náà pé ọkọ ń sọ fúnra rẹ̀ pé òun ń yálè òun ṣe zìnà àbí bọ̀tí béèrè tárábìnrin béèrè ni pé sótó kó fi sọ pé kọ́yọ̀ǹda òun ó tó mọ̀nà azani layan kini aya kurani hmm, layan kehuha illa zani ọkùnrin tó bá ti declare pé òun zìnà lòun tóbìnrin ò sì rí bẹ́ẹ̀ kó ní wọ́n tú àwọn kámẹ́nà ẹ̀ kò kò wọn ò bára wọn mú mọ́ ẹ̀ alukurani ní òun zìnà náà ní máa bá òun zìnà mu àmẹ́lẹ́ yóò jọ pa ní dandan kí wọ́n tú wọn ká o bóbìnrin yìí bá lè ní sùúrù àmọ́ béèrè pé sóun lẹ́tọ̀ọ́ rẹ̀ ó ní ẹ̀tọ́ rẹ̀ ẹ̀ kọ́lọ́ mahakama sẹ̀ríyà kọ́lá kò ní ìdí kúlóyún kọ́lọ́ mahakama pé ẹ̀sẹ̀ fásikò tọ́lá kàrin àwọn ó ti dó ń zìnà òun ò sì lè ṣe zina ń tòun wallahu ta'ala a'lam ẹ lákun ká tó dìde ní bí ìṣẹ́jú díẹ̀ alfa wa fadilatu sheikh aminullah ibrahim rahimahullahu ta'ala tí gbogbo wa mọ̀ sí àwọn baba madina ọlọ́run kọ́ mọ́sá àbáwá sàlékún ìkẹ́ rẹ̀ àti fún wa àti gbogbo àwọn tó bẹ́ẹ̀ شيخنا شيخ أمين الله إمام أهل السنة والجماعة في هذه الديار àwọn ọlọ́run ṣe ní màámu gbogbo ẹni ọba lòun ṣe súnà nílùú yìí àwọn ni wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ nígbà tí àwọn èèyàn ju mẹ́ta mẹ́rin lọ tí wọ́n jókòó wájú wọn la nuzakihi ala àmọ́rú ẹni yìí nìkẹ́nìkan máa wá yanu kọ́ máa yanu paga kọ́ máa pé a'udhu billahi min pé ẹlẹ́bọ ni ẹni ó wù yá gbà á ní márùn kọ́ lọ́ọ́ túbá torí pé kóun náà sọ fún wa nú àwọn àfa àtọ́báláyé sheikh ibn baz ni ibn uthaymin ni al-albani ni ẹni ó bá sọ rẹ̀ di road safety ti ń yẹ lancers alijanna àwọn èèyàn wò láyé bóun ti sọ̀rọ̀ ẹ di o sì mọ kí ni akíba tiẹ̀ náà amarin nínà létí o kóun náà lọ ka nùtírà àwọn àlùfáà ni luhumul ulama masmuma wa'adatullahi fi man yattahiku hurmatihim ma'luma luhumul ulama ẹran àwọn ẹni ọlọ́run àwọn àfa masmuma ìwọ ni bọ́lọ̀ sì ti máa ṣe fún ẹni tí ń bá ń jẹ ìwọ ẹran àwọn àfa màálùmá ọwà mímọ́ àdúrà wa ni pé kíru ẹni báyìí kọ́sẹ́rì padà fi hadal gayi níbi irú ọ̀nà àná yìí kọ́lọ́nkọ́mọjà wa náà sọnù. gurur ìjọra ẹni lójú ní máa gbé yẹn dé gbogbo orúkọ báwọn kéèyàn sọ̀rọ̀ ẹ̀dọ́ ọlọ́pàá pé lamẹ́yìn kí ló ń wọ́n kí ni wọ́n ṣe àtúngbẹ́ni náà márùn lẹ́ẹ̀kan sí kọ́bẹ̀rù ọlọ́run àwọn àfa tó sì lóyún àwọn làáfà àwọn tí wọ́n ń wò kọ́sẹ̀ àwọn ọ̀bárò eléyìí lọ́wọ́ wọn mo tún rìpíìtì ẹ̀ baba bombazi ni baba albani ni baba ibn Uthaymin ni ẹni tí bá máa ń wọn àwọn èèyàn pé. Pe bó o lórí pàtàkì jùlọ àwọn tí wọ́n gbìyànjú lójú ọ̀nà sunna nebo muhammad sallallahu alayhi wa sallam ẹnìkan àpẹ́ nìkan pé ìwọ́n tó ń sọ̀rọ̀ náà níbi okùsí tó pọ̀ tá a mọ̀ àmọ́ lọ́n kọ́ dákun kọ́ sàtúnṣe gbogbo wa o eléyìí pẹ̀lú ògbó ọlọ́run abẹ́lọ́n kọ́ lọ́run òfin jáde kẹ́ fún sheikhu náà sheikh aminullah ibrahim bàbá yìí ọ jẹ́ ọlọ́run fi ṣe ìtàn náà mọ́lẹ̀ sunna hayyan wa hayan wa mayita njọ́ tí baba yìí lọ gbogbo ntaari dánwò ń bẹ ẹni tó rí bí wọn mélòó la rí dánwò ọmọ kan yarí kọsọmọ kankan tó yarí nù àwọn ọmọ tí baba yìí tọ́ baba ti ń wí fún wọn pé sẹmọ pé baba ti rí ni njọ́ tá sin baba ẹnìkan padà lọ jòkó mọ́ pé ẹ wá ṣe kinní kan àwọn fámìlì wọn náà sì wà wọn náà bẹ́ẹ̀ gbá bá ti mọ àná bàbá yìí ntí wọn ń pèpè sínú torí kéèyàn ọmọ ronú kótó yanu kótó sọ̀rọ̀ ọlọ́nkọ́ masa kẹ́ sheikh aminullah ibrahim àti gbogbo àwọn tó rí bẹ́ẹ̀ kọ́lọ́nkọ́ ṣe ìmọ̀nà arákùnrin tí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí náà kọ́májọ gbọ́ àná sọnù o wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in.